ìbàdàn ni mo rẹ o ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo rẹ o bẹ́ẹ̀ wà ní dẹkọ bẹ́ẹ̀ bá mi lé ìbàdàn ni mo rẹ o ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo rẹ o bẹ́ẹ̀ wà ní dẹkọ bẹ́ẹ̀ bá mi lé ìbàdàn ni mo rẹ ẹyọ ọmọ ìbàdàn kí ni sóyin ṣé sóyin ń sú ọ ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn bàbá yín ti ń lo gúgù kóyìnbó tó gbé gúgù dè ẹ adébàdàn a lọ wo ẹni tó lo gúgù kí òyìnbó tó introduce gúgù fún wa ah! a lọ wo tí wọ́n fi detect ní ìlú ìbàdàn wọn tí wọ́n fi detect nìbàdàn nǹkan yẹn sì wà ń bẹ́ẹ̀ dọ́là adébẹ̀ abèrè ọ̀rọ̀ wọ́n ṣàlàyé fún wa alátọ̀dọ̀ yorùbá wuyì láti wá aláàfẹ́ mọ orísun wa wọ́n láwọn bàbá wa ò ṣé lóòótọ́ ni àwọn bàbá wa ọ̀gbọ́n ṣóyìnbó ló fún àwọn bàbá wa ní ọgbọ́n ṣé lóòótọ́ ni àwọn bàbá wa ò ní làákàyè ṣóyìnbó ló kọ́ àwọn bàbá wa ní làákàyè aláwọn bàbá wa ṣé wọ́n ti ń sin ọlọ́run kóyìnbó tó gbé ìsìn lọ́hùn dé adébàdàn á béèrè wọ́n jẹ́ kó yé wa wípé àwọn bàbá wa kan ní ìlú ìbàdàn ni wọ́n kọ́kọ́ lo google wọ́n ṣàlàyé tí google detect fún wọn ǹjẹ́ ìmọ̀ ibi tí wọ́n ń pè ní gẹ́gẹ́ ṣé mọ ìtàn gẹ́gẹ́ ẹ mọ bí tàn yẹn ṣe jẹ́ ẹ o kí ló kan Google àti gẹ́gẹ́ ẹ máa gbọ́ nínú ìtàn yìí adọ́dọ̀ àwọn màmá wa màmá ńlá kọ́lọ̀ bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn àgbà onítàn lórílẹ̀ kẹ́ ẹ máa lọ sókè kẹ́ máa lọ sókè sí ẹ o ẹ já lọ wò ó báwo ni Google ṣe detect àwọn nǹkan kan báwo ló ṣe ṣẹlẹ̀ ah Ìbàdàn ibi ò lè gbé ń jàre oníhun wọn á ní ìwọ náà ṣe gbé bẹ́ẹ̀ ẹ má bẹ́ẹ̀ o tẹ bá bẹ níwájú àwọn ìbàdàn ẹ já lọ kẹ ló wọpọlọ táwọn bàbá wa ní wọn lè parọ́ fún wa wọn láwọn bàbá wo lákọsílẹ̀ wọn ò lákọsílẹ̀ ṣé lóòótọ́ ni àwọn bàbá wo lákọsílẹ̀ ṣé lóòótọ́ làwọn bàbá wa ò mọ ìwé ni wọn ò ní làákàyè bẹ́ẹ̀ tí wọn bá ní làákàyè ìjọ wo tí a lọ sí Abẹ́òkúta a bèrè tán Abẹ́òkúta kí ló dé tí wọ́n fi sọ pé Abẹ́òkúta ni bíbí wọ́n fi hàn wá nínú ṣòyò bá wuyì wípé Abẹ́òkúta ni àwọn bàbá wa sá sí nígbà ogun Dahomey ni wọ́n ṣe ni ní Abẹ́òkúta ṣé làákàyè kan ju bẹ́ẹ̀ yẹn lọ náà mò ń béèrè lọ́wọ́ yín ohun tá a kọ sínú pépà ìyẹn lè parẹ́ ṣé Abẹ́òkúta tí wọ́n signify pé òkúta yìí o abẹ́ ẹ̀ la sá sí o ṣé ìyẹn lè parẹ́ ta ló gbọ́n jù nínú àwọn bàbá wa àtàwọn òyìnbó gẹ́gẹ́ la tún lọ nìbàdàn nísìn ìbẹ̀lẹ̀ ti máa mọ ohun tó ṣẹlẹ̀ ó máa ṣàlàyé fún yín ẹ máa rí wípé ìbàdàn ni mo wà o ìbàdàn ni mo ìlú qdot mọ́rílì àti gbogbo àwọn ọmọ olóríire tí wọ́n ń ṣe dáadáa wọ́n pọ̀ nìbàdàn gan kàdáwùkọ díẹ̀ ni o ẹ o ìbàdàn ìbàdàn ìbàdàn ẹ já lọ síbàdàn ká lọ wò túmọ̀ gẹ́gẹ́ ká lọ wọ ọpọlọ táwọn bàbá wa ní àti làákàyè tí wọ́n ṣe ó dà mọ̀mọ́ ẹ dá orúkọ yín fún wa. èmi ni mrs abusatu ayọ̀ọ́lá adébọ́lá. tí gbogbo èèyàn àwọn èèyàn ń mọ̀ sí. ìyàlá. ìyàlá ìta gbéni náà la fẹ́ gbọ́ látẹnu yín ẹ tẹ̀síwájú mọ́. agbeni. àbí kí ẹ kọ́kọ́ dárúkọ agboolé tiyín ná. agboolé agbeni lẹ́wà. agboolé agbeni gẹ́gẹ́ náà làwà yẹn agboolé agbóni la wà yìí. ilé ibi tí agbèjì wà ọwọ́ àgbẹ̀jọ́ the first day the tẹ̀kan na palace rẹ̀ wà bẹ́ẹ̀. pé hmm. mi àtọlọ́sùn ọmọ ìyá ni wọ́n hmm. agbèjì ló mú ọlọ́sùn dìbàdàn. Hmm. ẹ tẹ̀síwájú láti bíbo. láti ọ̀fà. ọ̀fà. agbẹ́ni ni dúró sarọ́rí relationship tó wà lọ́dọ̀ wọn bí ẹ ṣe connect kò yé mi ò rí ẹ̀wọ̀n ní wọn àmọ́ hmm. agbede lọ́nà wọ ọbẹ̀ sí dúró sarọ́ hmm. ọmọ ìyá kan náà ìlà kan náà wọ́n jọ ń kọ hmm. wọ́n ṣe dọ́mọ ìyá náà àwọn ọkọ méje àwọn ọkọ méje ní ẹ lè mọ̀ bí ẹ bá sọ dífírẹ́ǹsì nǹkan kan náà ọ̀nà kan náà wọn ò pa àtijọ́ wa. Hmm. agbeni ọwá wálé àti ọ̀fà hmm. nílé ológbò túṣẹ̀ hmm. làgbeni ti wá nígbà tí a ní owó kan ṣẹlẹ̀ ní ọ̀fà gẹ́gẹ́ bí ìtàn láti wá ṣètò ogun yẹn ní bí ó ṣàrò àbí nǹkan iná ṣàgbà sí ọ̀rọ̀ tó pé agbeni fi ń bọ̀ ní Ìbàdàn nígbà tí agbeni dé gẹ́gẹ́ ọwọ́ adúró nǹkan lòun ń lọ bẹ̀ kí ifá àwọn ó ojú ìwé ọ̀dàn fún ọ. Hmm. ọkọ̀ọ̀kọ̀ náà kìíní sí ọjà bá onírara onírara ó tún nà síbi ọ̀nà òkè dáadáa onírara nígbà tó wá nà sísàlẹ̀ lọ́nà gẹ́gẹ́ ó ní kí wọ́n mọ̀ nsọ bẹ́ẹ̀. Hmm bí wọ́n ti lọ bí wọ́n ti ń lọ kò tí ì sí títì sákíọ̀sì nígbà tó débẹ̀ tó wá dúró kò tí ì sáwọn sákíọ̀sì tá a débẹ̀ kò tí ì sí wọ́n bẹ̀ gbà náà ìnáwó wa pé gẹ́gẹ́ ló ṣe ibi ìdá hmm. gẹ́gẹ́ ló ṣe ni wọ́n fi ní ìmùdó ní gẹ́gẹ́ àwọn dúró sarọ́. ẹ tẹ̀síwájú mọ́ ẹ tẹ̀síwájú mọ́. àwọn dúró sarọ́ ni wọ́n bíìdì gẹ́gẹ́ dáadáa hmm. àmọ́ ìran bàbá tèmi ó ní gẹ́gẹ́ ni bí ìṣe ń wá wá kọjá yẹn gádà síbí ni wọ́n wà náwó rẹ̀ lọ lọ gbogbo dùgbẹ́ àgbèdè ló ní hmm. rélùwé station àgbèdè ìgbà kàǹgó rélùwé station ń wò lórí bàbá wa díẹ̀ ní òjì àpọ̀n kankan bẹ́ẹ̀ mọ́ gbogbo ọ̀nà báwọn kí n lọ káàkiri gbogbo agbègbè pátápátá náà la gbélé ẹni lọ sí dùgbẹ́. ọ̀nà bíi làgbèdè fèsì jù ní ìsìn tí wọ́n bá láwọn ń lo àgbèdè títí dé randa ní kí ni ilé bandele yìí jẹ́. ẹ amínigun. amínigun àgbèdè amínigun ibi bandiri rẹ̀ tọ́hẹ́ndì sùn àmọ́ pé èèyàn ní property pé mo débì kan mo ralẹ̀ àbí mo gbalẹ̀ ń bẹ̀ agbede ọ̀fẹ́ ó sì nílẹ̀ táwọn ọmọ agbede mọ̀. ó tó amínigun náà oyè wo ni wọ́n máa ń jẹ ní agbeni lágbeni máa ń jẹ. àlòyé o gbogbo nìran wá jà o àmọ́ ní ìsìn kẹrin Olúbàdàn.

àmọ́ ló jẹ oyè ìbàdàn tó hmm. fi wá débi ẹ̀tẹ́ olùbàdàn báyìí. tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèlú ìbàdàn ipa wo ni agbeni ilé agbeni ń kó nípa òṣèlú ìbàdàn. Hmm, ṣíìfù tí wọ́n fẹ́ sọ̀ṣèlú òṣèlú wọ́n mú fò pẹ̀lú àwọn àwọn àwọn gọ́fúnọ̀sì ìzà àdìde o àwọn èso òṣèlú kankan àwọn ọmọ síìfù náà ó ti kọ tẹ́ẹ̀tì rèé aláàjì àjíwò àjíbọ́lá tó ti jẹ ọ̀dàrẹ́bù hmm. ó tún wà ní ọ̀dàbí ẹ̀kọ́ wà ní house of báyìí ohun àtọmọ rẹ̀ wọ́n ń ṣe ìyọ̀n àwọn èso òṣèlú náà bọ màmá kò ayé o wá jagun mọ́ bó wà wá ni. àkọsẹ́ tó ń ṣe nǹkan kan mọ́. so eh, kí báwo ni ilé agbéni ṣe wá relevant ní eh, Ìbàdàn báyìí. ó ah, kọ tá a jẹ tá a sì wà báwọn ó kọ tí bàbá tó bí ba wa hmm. tó gbé wa pẹ̀lú ìṣesí rẹ̀ nìbàdàn la fi ń fọ́ṣàn o. Hmm. láti ìgbà tí bàbá ń ti lọ. Hmm ọ̀sẹ̀ ń tọ́yà sí láyìn ogun láyìn ìwé hmm. nǹkan kan là ń ṣe o. Hmm. gbajúmọ̀ àbí pé ká má pé ẹnìkan ò ṣe tán ẹni wọn ò ṣòṣèlú o hmm. but chief mọ move mọ àwọn olóṣèlú irú ajímọ̀bí ní ìsìn ń bọ̀ wà láyé ọ̀rẹ́ gidi ni wọ́n mi ìmọ̀ bó ti jẹ́ sí ṣèyí o àmọ́ bàbá àmọ́ pé ń ṣe òṣèlú personally oyè oyè Ìbàdàn ló fèsì jù lọ́ọ̀yà international lọ́ọ̀yà ṣe ní. àwọn ẹ̀ka tó wè mélòó báyìí torí mo rí i pé nínú ọ̀rọ̀ yín àwọn òyìnbó ń jáde ń bẹ̀ àwọn òyìnbó kì í ṣe àwọn òyìnbó kéré mi kì í ṣe àwọn òyìnbó kékeré ẹ̀ka tó wè mélòó. mo kà ló mẹ́wàá uh-huh. ìgbà tí mo fẹ́ lọ pólì ẹni tó fẹ́ sponsor mi kò kú hmm. orí ìlú mẹ́wàá mi. Renaissance Commercial School. Renaissance. One of the foundation students of Renaissance. Wow. Bọ̀dé Phillips ní foundation. Wow. Tight friend pẹ̀lú dákì mi. Hmm. Bàbá mi hmm. àti Bọ̀dé Phillips. Hmm. Wọ́n jọ dá Renaissance rẹ̀. So ilẹ̀ ṣe mọ̀ pé ojú ọ̀mọ̀ ń gbà náà. Wọn ò kì í fẹ́ràn obìnrin ní sukùl wọn lọ́bẹ̀ ní ọ́fíìsì àrìnsà secondary modern school ni mo lọ but ìgbà tí eh, bọ́dé phillips táyà ni bàbá mi ń ta lóko pàǹgbà náà hmm. type frame báyìí ni wọ́n tọ́wá fẹ́ dá school lẹ̀ tọ́wá bá bàbá mi bó ṣe ra lẹ́bẹ̀ láre wọn òun àti bàbá mi ń jọ kiri èké tí wọ́n fi kó student jọ hmm. ìdí inú tí mo fi dé secondary school hmm. influence. Hmm pé bàbá mi ń bá wá student nígbà tí wọ́n ti fọ́. náà fi ní kẹ́yìn náà jẹ́ ọ̀kan lára àwọn tí. Ah, ìwé mẹ́wàá àgbà yẹn ju ìwé mẹ́wàá ah, ó ju ti yunifásitì sí lónìí ó ju yunifásitì lọ lónìí because standard of education gan ti drop. Ah, ọ̀pọ̀ wọn ń gbé mọ́ hmm. nígbà tí ọmọ secondary school pé i want to wanted mo ní kí ni dé bá wọn <laughs> wanted àwọn ilé ẹ̀kọ́ kò ì sọ bá wẹ́ǹtì kò sí wẹ́ǹtẹ̀dì. kò sí wẹ́ǹtẹ̀dì. <laughs> ọ ò sì wá lè kọ̀rẹ́tì wọn kí wọ́n hmm, gbọ́. Hmm. àníwèé tí ń ti kọjá ẹja máa ń lé ẹ̀sọ́ sọ́rí hmm. ẹ má bì gó o. ní nineteen sixty. ọjà ọjà agbeni tá a bá ń sọ̀rọ̀ nípa agbeni wọ́n tún máa ah ọjà agbeni mo fẹ́ lọ agbeni ọjà agbeni ọjà agbeni bó o lọ ọjà agbeni bó o lọ ṣe. ọjà agbeni kì í ṣe fẹ́ẹ̀nì kankan lọ́dà yẹn. sẹ́ẹ̀dì gbogbo mi tá a rí doméètì yìí ilé gbígbé ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. ilẹ̀ gbígbé. ilé ilé wà bẹ́ẹ̀ ilé gbígbé. jẹ́ ń gbé nǹkan wájú ta mi. Hmm. jẹ́ ń gbé nǹkan wájú ta mi. wo hmm. ṣe dọjà mi. Hmm. kì í ṣe pé nìkan lọ fọ́ ọmọ nù nìkan kan fọ́ ọmọ. tẹ́lẹ̀tẹ́lẹ̀ títí wọn fẹ́ tó bá ń tẹ́lẹ̀. títí àgbẹ̀ni. ilé gbogbo bíi arúgbó fẹ́ǹtì ilé ló wà ń bẹ̀ èèyàn ò lè jókòó kọ́ mọ́ sàá nàjú. síta. níta ní ìnàjú ta bá ń gbá sáà bẹ́ẹ̀ bá ń gbé iyọ̀ bẹ́ẹ̀ bá ń gbá ta bẹ́ẹ̀ ntọ́jọ́ jànú. èyí hmm. ti pẹ́ nìkan lọ fọ́ ọmọ ọlọ́run lọ fọ́ dàgbà. ọjà wọn hmm. sì ti wá lórúkọ gidi báyìí tí wọn sọ pé ah, ọjà agbéni ọjà agbéni ọjà agbéni ọjà agbéni bóyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ni òmò bá gbéni ọ̀gán ẹ̀ ṣe àfi bí ẹ ṣe sọ yìí. àwọn ọ̀pọ̀lọpọ̀ míì tí wọ́n bá járọ àlú òkè dákun kí wo làwọn ti fẹ́ tó ẹjọ́ ẹsẹ̀ kéré tí wọ́n bá kún wọn wọlé sílé tó pọ̀ lẹ́yìn báyìí sílé hmm. tó ṣe òní. Hmm. àwọn kan àwọn kan ìrírí wo ló ṣẹlẹ̀ nígbà tẹ́yìn ń dàgbà lágbè ni tẹ́ lè rántí láti sọ̀rọ̀ pa tó tó yẹ pé ah ẹ wò pé ah, bóyá làwọn ọmọ sí ti ẹ mọ́. ṣe rí àkọ́kọ́ gẹ́gẹ́ òun ò rí bá ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm. omi gẹ́gẹ́ làwọn ọmọ ìdàgbà hmm. omi gẹ́gẹ́ là fi ń wẹ̀ hmm. bẹ́ẹ̀ náà nígbà náà wọ́n ń dalẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ̀ tí wọ́n ń dalẹ̀ wọ́n ti kọ́ kinní kan gbòòdò báyìí àwọn ìjọba wọ́n kọ́ bí ilé ahéré tó ga tó báyìí ibẹ̀ ni kálukú ń dalẹ̀ sí tí wọ́n sì ń sún obìnrin gẹ́gẹ́ làwa ẹ̀ téèyàn bá fẹ́ ṣe gbajúmọ̀ nígbà tiwa gẹ́gẹ́ lẹ́ ti bẹ̀rẹ̀ àwọn hmm. kóra wa jọ ẹni tí ó takòtò àwọn tí ó mọ mẹ̀mọ̀ ẹni tí ó mọ àgbàlagbà náà mọ wá jókòó tí wọ́n mọ pàtàn fún wa kó tó di gẹ́gẹ́ olóòrùn hmm. <laughs> ngbé ngbà téèyàn ń sí ni gẹ́gẹ́ ń bàjẹ́ sí kò síbi tá a lè àwọn ará ọjà bá wọn a máa gbélé wà dà gẹ́gẹ́ bí ẹ̀sìn hmm. kò síbi wọn gbélé sí ajímọ̀bí tiẹ̀ táì nígbà tiẹ̀ tí ń gbé mọ́tò kiri tí wọ́n mọ̀ dalẹ̀ sí àmọ́ gbà títì tó ń dọ̀tí tí wọ́n mọ̀ dalẹ̀ sí àárín méjì kí wọ́n mọ̀ kó mo rò pé ni wọ́n fi káńsù ẹ̀ hmm. àdúgbò tí ń dalẹ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ ọ̀mọ́mọ́ o. <laughs> gbogbo ayẹyẹ ní ti gẹ́gẹ́ ti wá o ọ̀nà hmm. gẹgẹ jìnnà o obìnrin ni gẹgẹ hmm. láyé ìgbà kéékèèké tá a bá wá a máa jáde tí ó dóko lórí gádà ń o hmm. ọlọ́mọ wa mọ ti bọ́ ta o ẹ máa bọ̀ nílé o ni kà ti bọ́ ta o ẹ bọ̀ nílé o gbogbo ayé dùn wà náà gbogbo ayé ọ̀fẹ́ ṣe competition pé àfẹ́ ẹgbẹ́ kí wọ́n rí pé àjẹ tó dá lé wa hmm. bàbá gbóúnjẹ tó gẹ́gẹ́ láti gbé lọ hmm. kíkálukú <laughs> ọmọ donate ara rẹ̀ ọwọ́ gbogbo ọ̀rọ̀ gbajúmọ̀ gbà kékeré hmm. àti ẹ̀sẹ̀ eh, mọ̀mọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ ẹ jẹ́ kí lọ́jọ́ iwájú àgbè ní kí ẹ lè sọ pé iwájú àgbè ni kí lè lè sọ ń pa ọjọ́ iwájú pé ah, ọdún mẹ́wàá sísìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún sísìn kí ló lè ṣẹlẹ̀ lágbèní kí ni àwọn nǹkan tuntun tẹ́ lérò pé tó lè ṣẹlẹ̀ lágbèní kó tó má gbèní tó gbòòrò tó lẹ́yìn ògo jù báyìí lọ. ṣe ah, rí ilẹ̀ ti tán lẹ̀ hmm. ó sì dáa kéèyàn máa dá síwájú tó dáa ẹ̀wọ̀n hmm. olùlẹ́tẹ̀ẹ́dùn hmm. tàwọn àgbẹ̀ tuntun yìí ìjẹ̀ṣà tí ẹ wá fún àti awíṣì láti fi kọ́lé kan irú ẹ̀yìn alákọ̀wé tẹ́ ń wọ́fíìsì jàrànjàrànjàràn kiri àníkọ́kọ́ three or four story tí wọ́n gbà wọ́n máa fi sọ́fíìsì àgbèjì ó tún máa gbòòrò sí gbòòrò sí èèyàn ti kọjá gbé nílọ hmm. ó ń dín kù ni bí hmm. nǹkan tí àáfàá wí bàbá nílé ìyá ló máa gbé ní ni gba ọmọ agbe ní bàbá jẹ̀bù fún hmm. tí jẹ̀bù fún ọmọ agbe ṣe mọ pé ìwọ lè kò lè ṣe báyìí papọ̀ kò lè papọ̀. Hmm. mọ kínní ní ìsìn wa ọwọ́ àníní tó gbé yàrá tọ́lẹ̀sì bíi forty three years ló gbé ní wa. ń hmm. gbà wọn wá bàjá wọn ò táwọn à ń sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ti di lọ́ọ̀yà wọ́n wà ń sọ fún wa pé kò yẹ ká gbọ́ lé lọ́wọ́ rẹ̀ mọ́ toró ti lé ní fifteen years ṣé pé tẹ́ ẹ̀ bá fún ilé rẹ́ǹtì fún yàn tó ti di fifteen years kọ́kọ́ kó bá jà kó lé lọ náà kó hmm. tún wá bẹ̀bẹ̀ nígbà tí ẹ̀ bá fi di fifteen years mi òun náà ti wá fi kan ṣe ibì kan títí àyòyí pọ̀ hmm. ní àgbẹ̀ ni ju hmm. ọmọ àgbè níbi lọ hmm. tọ ẹ ṣeun ẹ ṣeun ẹ ìbéèrè méjì náà ló kù ǹjẹ́ ó ní bí àwọn òwe àbí bí ẹja ká oríkì oríkì àgbìnni. ọmọ ọlọ́fà ni hmm? orí ọ̀fà láti ṣẹ̀wá àwọn ọmọ ọkùnrin ọmọ ọlọ́fà máa jẹun àti ìṣòro tó tọ́ àwọn ìjà kan ìjà kan lóru ọfà. ayọ̀ hmm. pàtàkì wo ni ẹ máa ń pẹ ẹ máa ń sọ ní àárín ẹ̀yin agbeni bí òwe Yorùbá. ṣé ẹni tí wọ́n bá ń ṣe ìjẹ̀gbọ̀n báà náà hmm. wọ́n á máa sọ pé bí wọ́n bá sọ ọmọ agbeni. Hmm kò ní wúwà tó ń wú hmm. agbé ní ìwúwà burúkú hmm. ọmọ àlè Ìbàdàn lẹ́yìn. Hmm. wọn fi ń gún yàn lára. ẹ káàbọ̀ ṣé ẹ ti nísìn bó ṣe jẹ́ gangan nìyẹn ṣẹ́yìn nífẹ̀ẹ́ tẹ́ ẹ gbọ́ ẹ rí bí wọ́n ṣe fi Google detect ibi tó dáa even sofia tó máa fẹ́ wọnlẹ̀ fún yín láti detect ibi tí ilẹ̀ tó dáa tó ṣe gbé ó máa cost yín lówó gan o ó máa ná yín lówó púpọ̀ ò ní wọ́n fi nǹkan wẹ́rẹ́ detect yẹn wọ́n kàn detect ẹ̀ hmm. àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ àbámọ̀ ní gbẹ̀yìn gbogbo ọmọ akótilétà kọ́lọ́ má jẹ́ kí àbámọ̀ kó gbẹ̀yìn ọ̀rọ̀ wa ńlẹ̀ yorùbá tó rà ti wù ọmọ akótilétà àṣe bí ọmọ tó ní làákàyè gbogbo tó yẹ ká máa lò lọ́fẹ̀ẹ́ náà ti kẹ̀yìn wá sí báwa la àgbọ́n ni báwọn òyìnbó náà kó wa ń làákàyè lọ ni àkúkú mọ̀ àmọ́dàbẹ̀ ni wípé àsìkò yìí gbogbo wa náà á padà síbi orísun àwọn bàbá wa àmọ́ ọmọ bó ṣe ń lọ àsìkò táwọn ọmọ bó ṣe ń lọ lélẹ̀ <laughs> ní ọmọ bó ṣe ń lọ kẹ̀ bẹ́ẹ̀ ni. Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ if you are seeing me for the first time Yorùbáwùyí lórúkọ tèmi o I am the one and only akalolo of Yorùbá land adáwọn ọlẹ Yorùbá ọmọjọmọ lọ ìyá olóyè tí ò pé méjì Abẹ́ní ọmọ òṣèré pààrọ̀ gbẹ̀yìn ó pààrọ̀ Abẹ́ní yóò déwájú ìjọba ibo nílùú tí yín ká bá yín lọ síbẹ̀ àwọn kan ń kọ àwọn ìlú kan sáyé nínú comment section ẹ lè kọ síbẹ̀ tábà mọ tẹ ẹ kọ tábà rí ká àbíkẹ kọ ní èdè Gẹ̀ẹ́sì tàbí kẹ́kọ̀ọ́ lédè yorùbá tá a bá rí kà déédé tá a bá rí kà tí má ti reply comment yìí ní comment section wípé kẹ́ ẹ pè mí mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ni kẹ́ ẹ ṣàlàyé ọ̀dọ̀ yìí fún wa kí ló wà ń bẹ̀ kí rán àwọn ọmọ lọ kó lọ bá yín béèrè tán níbẹ̀ bó ṣe jẹ́ kí wọ́n ṣàlàyé fún wa àgbà onítàn lórílẹ̀ o màámi ìyá ńlá mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni ẹ ṣe mà àti gbogbo àwọn ikọ̀ yorùbá wòyí tí wọ́n lọ síbàdàn tí wọ́n lọ bá wa bá màámi ìyá ńlá ìyá ńlá ìyá ńlá ọjọ́ yá tó bọ̀ dálẹ̀ o ẹ ẹ wá ní dàgbà òṣì ẹ ní dàgbà yà ẹ tí mọ̀ ṣe àìní mọ̀ ṣe mọ́ kò ní kàn yín wọ́n sọ ìtàn àwọn politicians náà wọ́n lóògùn náà máa ń jà nílé àwọn ogun náà ń jà àmọ́ kò sóògùn mọ́ hmm, ìbàdàn wọ́n ti pé àwọn ni wọ́n dá ogun fúlàní padà níjọ́ kínní àná àmọ́ ogun ìbàdàn ni wọ́n ṣe yẹn wọ́n ti ń gbìyànjú fúnlẹ̀ yorùbá ààrẹ náà ní sunday adéyẹmọ ìgbòho ìṣà ah, ìbàdàn ìbàdàn ọ̀kan gbòógì ni wọ́n nílẹ̀ yorùbá o wọn ò ṣe fi ṣeré ẹ wọn ṣe wọn ṣe àrọ́tì sẹ́yìn wọn ṣe bẹ́ẹ̀ yorùbá wòye lórúkọ mi if you are seeing me for the first time like i said again yorùbá wòye ni mò ń jẹ́ péjì mi ni ẹ subscribe to youtube channel mi kẹtẹ notification bell yín kalẹ̀ ká tún máa gbé mi wá fún yín ẹ máa gbọ́ èmi ni màmá wà o ẹ̀yin ni màmá bá àmọ́ nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín mo nífẹ̀ẹ́ yín gan and if you love what i am doing tẹ bá nífẹ̀ẹ́ tá à ń ṣe ẹ bá wa pín ẹ bá wa kọ́mẹ̀ǹtì ẹ bá wa ṣí ẹ ẹ ká lè bá a lọ sí ìlú tiyín náà ṣé mo dúpẹ́ and if you if you want me to go to your place àbẹ̀rẹ̀ owó lọ́wọ́ yín o àbẹ̀rẹ̀ owó lọ́wọ́ yín à ń ṣe fún humanity kò kí ń ṣe ìgbéraga tẹ bá fún wa a máa gbà ṣùgbọ́n àbẹ̀rẹ̀ owó mọ́tò lọ́wọ́ yín ẹ má yẹ káyà yín já ẹ sọ fún àbí tẹ bá fẹ́ kà lọ àbá yín lọ àbá yín kí wọn bẹ̀ ọmọ aláàrẹ ìjẹ̀bú mò ń bọ̀ <laughs> ìjẹ̀bú ọmọ aláàrẹ mò ń bọ̀ É chegou.